خصوصا في آونة الأخيرة الهتافات والدعوات البراقة التي تدعو إلى حريات كما كأنه صار في زمننا هذا أن الحريات للبيع فهناك حرية للتعبير وحرية لجنس, لجنس وحرية لكل شيء مما يتصور وقسم كبير من هذه الدعوات وهتافات تخصص أو تستهدف بها المرأة المسلمة فيقال أن للمرأة المسلمة أن تتعرى لها أن تلبس ما شاءت لها أن تذهب إلى ما شاءت خارج أي قانون أخلاقي أو ديني ولنتعجب من هؤلاء هم يقولون أن للمرأة حرية في أن تتعرى فليس لها حرية في أن تتدين كما شاء لها ربها فعجبنا لا ينقضي إن كانت هذه دعوة تأتي من الغرب فهؤلاء نبذوا الأديان كلها وراء ظهورهم وادعوا أن الحياة مادة لا إله يعبد ولا شرع يلتزم فلا نتعجب كثيرا من هؤلاء بل عجبنا هو من الذين من بني جدتنا ويتكلمون بألسنتنا كما وصفهم صادق المصدوق صلى الله عليه وسلم وقد قال ومن أجابهم قذفوه في النار ونعوذ بالله من ذلك وقد شهدنا من مغرب العربي إلى شرق العربي كما يقولون من يدعو ليس إلى سفور فحسب بل إلى تعري كامل للمرأة المسلمة ودعوتهم هذه لا تكتفي ولا تتوقف على هذا بل يقولون للمرأة المسلمة أن تتعرى أن تمشي عارية ليس على بدنها شيء بدعوة الحرية ونسوا أو تناسوا جهلوا أو تجاهلوا أن الحرية كاملة إنما توجد في شخص واحد وهو مجنون فالمجنون والحر إن شاء يخرج ويمشي أمام الناس عريانا وإن شاء إن ركب العربات والسيارات وما أشبه ذلك إن شاء المجنون يجلس على سائق فبمجرد أن الإنسان عاقل فليس بحر ونسأل الله تبارك وتعالى أن ينفعنا بخطبتنا التي نريد أن نقليها اليوم فالخطبة تدور حول هذه القضية الخطيرة ونسأل الله تبارك وتعالى أن يحفظنا من كل فتن adúpẹ́ fún ọlọ́run bá àlékè ọlá àtọ̀rọ̀ kí ọlọ́run ọlá ọlọ́run fún ọlá ọlọ́run fún aṣíwájú òjíṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà àtọ̀rọ̀ kéèké àti ọlá yìí kó mọ̀ mọ́ lórí aṣíwájú ẹ̀dá nìkan kọ́lọ̀mbà àlékí ọlábà mú bá àwọn ará lé jíṣẹ́lá muhammad sallallahu alaihi Sallam àwọn sàbí jíṣẹ́lá muhammad sallallahu alaihi wasallam àti gbẹ́ni tí ó bá tẹ̀lé ojú pọ̀nà tí muhammad là kalẹ̀ tí di ọjọ́ kẹyìn aliyu abdul wa tamu teslim nínú tó gbajúgbajà ní àsìkò wa yìí òun ni ọ̀pọ̀lọpọ̀ ìpèpè sí ntánpẹ́ ní alifọ̀ríyà ní freedom òmìnira òmìnira eléyìí kì í ṣe pé tó àwọn kan wá gba ilẹ̀ wa àbí wọ́n wá jẹ wá ń pa àbí wọ́n mú wa sìn òmìnira tí tó yẹ pé ìpìlẹ̀ látọ̀dọ̀ àwọn algard àwọn westerners ló ti wá ní pé ọmọ èèyàn láǹfààní láti lè sọ ohun tó bá wù ú láti lè ṣe ohun tó bá wù ú láti lè kò sí ohun tó ń jẹ́ pé ọlọ́run bá lékè ọlá la ẹ̀sìn bọ̀yàn ní ọrùn tó bá jẹ́ pé lọ́dọ̀ àwọn èèbó lélẹ̀ ti wá kò yẹ kó jọ wá lójú tó bá jẹ́ jọ wá lójú díẹ̀ kò yẹ kó jọ wá lójú púpọ̀ torí pé àwọn ti jẹ̀sìn sẹ́yìn wọ́n lè ń jẹ àmọ́ yìí pé tó lọ́dọ̀ wọn kò sí ní tó ń jọ́ lọ́wọ́n ba àlékè ọlá tí ò bá sọ lọ́hùn ibo ni sẹ̀rí ọlọ́wọ́n ba àlékè ọlá pé òfin kan wà tá tẹ̀lé ibo nìyẹn fẹ́ wà èyí tí ò wá jọ wá lójú ni pé ká rí àwọn ìṣesí yìí àwọn ìhùwàsí yìí àwọn ọ̀rọ̀ báyìí nílà oòrùn ilẹ̀ lárúbáwá àbí ìwọ̀ oòrùn ilẹ̀ lárúbáwá tá máa gbọ́ tó yẹ pé tó ọmọ lárúbá náà ni ó máa sọ àbí kó jẹ́ ọmọ mùsùlùmí tó tó ọmọ èèyàn láǹfààní ó lómìnira àti ṣe tó bá wù ú ọ̀pọ̀lọpọ̀ àwọn pèpè yìí sì ní ó dàbí ìgbà tó yẹ pé obìnrin mùsùlùmí ni wọ́n fi sùn wọ́n máa sọ pé tó kóbìnrin bojú èèwọ̀ nínú ṣẹ̀ríà Islam pé àwọn ò fẹ́ kóbìnrin bojú kódà ara àwọn èèyàn tí ó mọ̀ tó ṣẹ̀ríà Islam òun ló sọ báyìí tó àwọn tabarí ilẹ̀ Yorùbá olùfíwẹ̀ jọ wá lójú torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n bá sọ̀rọ̀ àwọn pẹ̀lú àìmọ̀kan làwọn eléyìí ṣùgbọ́n tó bá ń gbọ́ ta lẹ́nu lárúbáwá wa bayna yadayhi kitabu rabbina wa amamahu ahadisi nabiyyina ẹn tó jà fáànù ọtọ náà ń sọ eléyìí a máa jọ wọn pé tó àìsàn wọn ló wá báwọn èèyàn yìí kọlọ̀ ń bà lékelá kó yà gbogbo àìsàn pátá agbọ́pẹ́lẹ̀ àwọn ilẹ̀ lárúbáwá kan wọ́n ṣe léèwọ̀ pé obìnrin gbọ́dọ̀ bo ojú kóbìnrin bojú nu ṣẹ̀ríà Islam àwọn àfáà yẹ ẹpẹnu lórí pé ṣọ́ọ̀ràn yàn ni ṣé kìí ṣọ́ọ̀ràn yàn وذهبت جماعة كبيرة إلى وجوب ستر المرأة وجهها arọ́pọ̀lọpọ̀ àwọn àfa táwọn gbàgbọ́ yìí pé ọ̀ràn yàn ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà àsìrá àwọn àfa tí wọ́n gbàgbé kì í ṣe ọ̀ràn yàn tóbi ní bá ṣe é yóò gbalada tó bá fi sílẹ̀ kò sí yíyà fún ṣùgbọ́n àwọn táwọn sọ yìí nísìnyí eléyìí ò kan àwọn ó jọ̀ràn yàn kò jọ̀ràn yàn kan ló kàn wọ́n ní tó kàn wọ́n ni pé kéèyàn kó wọṣọ bíi mùsùlùmí kódà kó má bójú nìkan kó wọ hijab ìtọ́kasí pé ẹni ìyẹn ni ẹ̀yìn ni ẹni yìí kò yẹ ká ríru wọn láwùjọ ló fi jẹ́ pé gbogbo àwọn nǹkan yìí ni wọ́n ń bàn nílẹ̀ Lárúbáwá pé ilẹ̀ mùsùlùmí tí wọ́n máa pariwo pé tó ìsìláàmù ní kò bìkítà ẹ̀tọ́ obìnrin ẹ̀tọ́ obìnrin wo la fẹ́ jà fún tó tó bá nàbẹ̀sọ̀ ìsìláàmù ṣe jà fẹ́tọ́ obìnrin nínú Jaziratul Arab ilẹ̀ Lárúbáwá kí wọ́n tó gbòjìṣẹ́ láàmú ọmọ sàlám dìde ọmọ obìnrin ò jẹ́ nǹkan kan lẹ̀ lárúbáwá lọ́lọ́wọ́n bá àdékẹ́ láfi ń sọ lọ́pọ̀lọpọ̀ ọgbà nínú Qur'an àwọn tí ń tọ́ka sí pé ọmọ obìnrin lẹ́tọ́ọ́ wọn ni Umar ibn Khattab radiyallahu anhu gẹ́gẹ́ bí sheikh islam nínú tèmi àṣẹ máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ọgbà bó ti pé tó àwọn afáà ní pé ọ̀rọ̀ yìí sheikh islam nínú tèmi àwọn gúnjọ láti bí ọ̀nà méjì ni èyí tó jẹ́ ọ̀rọ̀ Umar ń bẹ kì í ṣe gbogbo ọ̀rọ̀ islam nínú tèmi àmọ́ sọ pé innama tunqadul islam urwatan urwah ìdá nẹ́ṣà àfi islam man la ya'rifu al-jahiliya pé ẹ̀rí tó gbé islam ró ẹ̀rí okùn tó de islam yóò mọ túlẹ̀yọ kọ̀ọ̀kan yóò mọ túlẹ̀yọ kọ̀ọ̀kan tó bá di pé àwọn tí ò tí wọn bá jahiliya ó di pé wọ́n bí wọn sínú islam sheikh islam ibn taymiya wá fi kún pé torí pé ẹni tó bá máa burú láburú tí dáadáa wá padà lé e bá tó bá rí dáadáa yìí yóò gbà á mú jẹni tí ò tí ò taburú ìwò tí ò tọ̀ tí ò tọ̀ wò rí kí anabi sàlám kọlọmba àdìjá tó gbé dìde àwọn lárúbáwá wọn ka obìnrin sí nǹkan kò lẹ́tọ̀ọ́ sí ìṣẹ̀mí gan the most basic of human rights ọmọbìnrin ò lẹ́tọ̀ọ́ sí kódà kán bí ọmọbìnrin fẹ́yàn láwùjọ lárúbáwá kí islam tó dé aburú ni ìtìjú ní kúkú bàbá tí wọ́n bá bímọ fún lọ́lọ́wọ́n bá àdìkẹ́lá sọ ní sọ́dọ̀tún náà that's Quran chapter sixteen verse 58 wa idha bushira ahaduhum bil unsa dhalla wajhuhu muswaddan wa huwa kadhib tí wọ́n bá bímọ fún ni láyé ìgbà náà tó ní pé kí náà bí tọ́lóbìnrin ni dhalla wajhuhu muswaddan ojú ẹ dúdú dúdú ojú eléyìí kì í ṣe pé dúdú ojú pé tó lótọ́ ojú wa di ojú yẹn dúdú irọ́ ojú okòrò wa huwa kadhib yóò nira fún yóò mọ gbìyànjú àti gbébinú mi ni yàtọ̀wọ́rọ̀ minalkomi minsu ìmàbúṣirọ̀bíhì àyùmsíkùhù àlàhúnni amúyàdùsùhù fìtòrọ̀ option méjì lóní yóò sáko níbi táwọn èèyàn bá wà tóbi di pé àwọn èèyàn wọn gbà wípé tó wọn bímọ obìnrin fẹlẹ kí wọn bímọ obìnrin fẹyàn nílẹ̀ lárúbáwá kí islam tó tó dé ìtìjú ni a máa jẹ́ ìtìjú débi pé àfáà tó tahbir wa tanbir ibn ashur ó ní yàtọ̀ wàá rọ̀ mí nà kó mi yóò sá lọ bí a bí ìgbà táwọn yẹn bá gbà pé tí wọ́n bímọ obìnrin fún ni ó tó padà wá tó bá padà wá yìí tó yọjú táwùjọ àwọn èèyàn ó lọ wala taqtulu awladakum min imlak ẹ má pa àwọn ọmọ yín torí òṣì àwọn afọ àtọ́ka sínú àyà yìí náà àwọn afọ ní tẹ̀sí rí gbẹ́tò wala taqtulu awladakum ay awladakum min al-unsa àwọn obìnrin ni wọ́n máa ń sábà pa jù min imlak torí òṣì tó àwọn afọ àgbẹ̀tò nígbà mi wọ́n máa ń pọ̀ ọmọkùnrin náà ṣùgbọ́n al-ghalib alayhi qatlu yàní alfonso èyí tó pọ̀ jù ní pé ọmọbìnrin wọn wọ́n máa ń pa wọ́n nípakúpa ni torí kò lẹ́tọ̀ọ́ sí ìṣẹ̀mí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà kódà tí wọ́n bá bímọ obìnrin yìí ọmọ obìnrin kí islam tó délẹ̀ lárúbáwá kò yàtọ̀ sí dúkìá tọkọ tó fẹ́ tó bá fẹ́ yàn nílé kan ilé tó fẹ́ yìí dúkìá wọn ni n tó bá wù wọn ni wọn fi ṣe tẹ́ni tó fẹ́ bá kú ẹlòmíì ni ó jogún ẹ̀ kódà ọmọ máa jogún ìyàwó bàbá ẹ̀ ìsìláàmù ló dé ló fagilé gbogbo eléyìí oníyà ayọ̀ aladina amanu láàyè ìlúlákùn àǹtẹ̀rìsù nìsa àkùrhàn kò lẹ́tọ̀ọ́ kẹ́ jogún obìnrin kò lẹ́tọ̀ọ́ kẹ́ ṣúpọ̀ obìnrin kì í ṣe kó jẹ́ èèwọ̀ tóbìnrin bá lọ́kọ sídìlé kan tọkọ ẹ̀ wá kú ó wá fẹ́ fẹ́ àbúrò ọkọ àbó fẹ́ fẹ́ ẹ̀gbọ́n ọkọ kò kì í ṣe ìwọ́nu ṣẹlẹ̀ Islam kódà ó fi ń dáa jù kóbìnrin fẹ́ ọkọ nílé ibi tọkọ ẹ̀ ti kú torí pé ẹni tó bá fẹ́ kò ní ka ọmọ ẹ̀ sọ́mọ àjòjì ọmọ wa náà ni ṣùgbọ́n ṣẹ́gà sáńsọ ni pé ẹ wá ní gba obìnrin nígbà tá à ń gbàgbọ́ ọtí á tún nìka ṣe ni ọmọ obìnrin gbọ́dọ̀ yọrù sí pé tó mo fẹ́ fẹ́ lágbájá ó wù mí látọkàn mi kí n fẹ́ akdun jẹ̀dì wà márùn jẹ̀dì á tún akdu ṣe á yóò gbọ́ owó pé ẹ̀ dáńpẹ́ ní sọ̀dà kí tuntun kì í ṣe pé á gbọ́ ẹ̀ àwa la fẹ́ àwa la ní bó bá ti wà láti ṣe gbogbo eléyìí ní ṣẹ̀ríà islam mú wá ṣùgbọ́n bí islam ṣe mú wá yìí tó fọmọ obìnrin láwọn ẹ̀tọ́ yìí ṣẹ̀ríà islam ní tó gbà lérò fọmọ obìnrin àwọn afá máa ń sọ pé tó tabawo gbogbo adwaru hayatul mar'a gbogbo okò tóbìnrin máa ń lò nígbèsè ayé ẹ̀ nínú kó jẹ́ ìyá àbí kó jẹ́ ọmọ àbí kó jẹ́ ìyàwó gbogbo ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí ní ṣẹ̀ríà islam ló ti lo ti ní àkólé kan ẹ̀tọ́ ọmọbìnrin tọ́mọbìnrin bá ń jẹ̀yà ẹni tí ó jẹ́yàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ó láǹfààní sí kó ṣẹ̀mí gan abẹ́ni tó yẹ pé nípìnlẹ̀ tó kò yàtọ̀ sí dúkìá tí ò sí ń tá a lè fi ṣe ọlọ́run bá àdékẹ́ọ́lá ó ń fi à ń fi ànábì sọ fún wa yìí pé aljannatu tahta asdami nisa pé aljanna o lábẹ́ gísí àwọn obìnrin ló wà gísí obìnrin bí o àwọn ìyá wa wọ́n lárakùnrin kan wọ́n bá nàbí sọ̀rọ̀ àṣọ́lá wọn náà fẹ́ ṣe jihad fi sabilillah ó tó bí ẹ̀mẹ́rin àdìsí wa nù sunan ibn majah wà sọ àwọn ṣe kalbani fi sahih wa da'if ibn majah afa ṣe kalbani wọn gbà àdìsí ó fẹsẹ̀ rinlẹ̀ gẹ́gẹ́ náà wọ́n fẹsẹ̀ nínú ìrọ̀wá lọ́gàlì òun fẹ́ ṣe jihad fi sabilillah òun fẹ́ bẹ́ẹ̀ wà lùjọ́nà ìyá nàbí sallallahu alaihi wasallam gbogbo ìgbà tó ń yìí gẹ́gẹ́ lọ́ọ́ báyà rẹ̀ kó máa ṣe dáadáa sí i fa innal jannata tahta rijliha tóra ìjẹun tó ń wá yìí abẹ́ gísẹ̀ ìyá rẹ̀ òun ló wà. gẹ́gẹ́ náà tí ọmọ tí obìnrin bá ń jẹ́ ọmọ islam kó ó ṣàkólé kan pé kílẹ̀ tọ́ ọmọbìnrin ọ̀rọ̀ yẹn ní ká tọ́ ọ̀rọ̀ yẹn ní ká rèé débi pàdánù tó sọ fún wa yìí pé tá a bá rí ọmọbìnrin tá a rí tọ́ àwa tá a rọ ọmọbìnrin tọ́ nígbà ọ̀rọ̀ kan ní méjì nẹ́gbà ọ̀rọ̀kùnrin mẹ́ta ó ní ẹni tó bá tọ́ ọmọ obìnrin méjì tó wá rí wọn tọ́ èmi àti ẹ̀ ájọ wà lálùjánnà báyìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà tọmọ obìnrin bá ń jẹ́yàwó ọ̀ràn yẹn ní ká ṣe dáadáa sí ọlọ́run bá àdékè lásán mọ́ wáyé pé wa ashiruhunna bil ma'ruf àwọn ìyàwó yín ẹ bá wọn gbé lọ́nà tó fi ń dáa jù islam ka kalẹ̀ wọ́n sí kí wọ́n jẹun wọ́n lẹ́tọ̀ọ́ sí kí wọ́n wọṣọ wọ́n lẹ́tọ̀ọ́ sí kí wọ́n ní ibùgbé gbogbo eléyìí ní sẹ́yà islam kàkàlẹ̀ lẹ́tọ̀ fún ọmọ obìnrin débi pé tọkùnrin ò bá ṣe tán àti ṣe léyìí obìnrin ó balẹ̀ ẹjọ́ lọ pé tó mo lọ́kọ kò ṣe báyìí kò ṣe báyìí gbogbo àwọn àfẹ́ẹ̀sì pátálẹ̀ ni wọ́n kò yí pé ọkùnrin tó bá níkápá láti lè ṣàwọn nǹkan yìí tí ò wá ṣe fún yàwó ẹ̀ yàwó ẹ̀ láǹfààní láti lè máa múnú owó ẹ̀ báyìí sọ mi sọ fún Hind mẹ́rẹ́ àtúwàbí Sufyan ó wá báyìí sọ̀rọ̀ sọ́lá ó wá mú ẹjọ́ ọkọ ẹ̀ wá ó ní inna Aba Sufyan shahid ọkọ mi ó láhun láyò tíìnì mà yẹ tíìnì ọ̀wáládì ní tí ó ń fún wa kò tó kódà máa ń fún tóní tó sọ ní pé tí máa ń fún èmi kò tó èmi àtàwọn ọmọ mi àrẹ́bí wa ń fún lẹ́sì ó ní khudhi min malihi wa waladaki bil ma'ruf lọ́múnú owó ẹ̀ ní tí ó tó wọ àtàwọn ọmọ ẹ pẹ̀lú ntaàmà ní àwùjọ wa obìnrin jẹ́ ìyá ni ó jọmọ ni ó jẹ́ ìyàwó ni ṣẹ̀ríà Islam ti làwọn ẹ̀tọ́ kalẹ̀ débi wípé tọkùnrin bá jàǹbá àwọn ẹ̀tọ́ yìí kódà àwọn adájọ́ ṣẹ̀ríà Islam wọ́n lè torí ẹ̀ kí wọ́n tún yìí kọ́lọ́ọ̀bà ní kẹlá kó ṣàlù. ṣùgbọ́n táwọn èèyàn ń pèpè sí wípé tí ọmọbìnrin kò ní òmìnira àwọn òmìnira tí wọ́n ń pèpè sí ni pé kọ́mọbìnrin bọ́ ta kó rí òòrùn àwọn máa jọ wá lójú àwọn tí wọ́n ń pè tó kò lẹ́tọ̀ọ́ kí ọmọbìnrin kó múra bí mùsùlùmí bóyá fẹ́ bójú ni àbó bóra wọ́n lè sọ pé tó àwọn èèyàn lẹ́tọ̀ọ́ láti lè wà ń hóhò tí wọ́n bá lọ sáwọn bíìchì wọn so nílẹ̀ lọ́dọ́ tí wọ́n ti mọ́fin jáde pé tó àwọn ṣe nìkọ́ọ̀bù ní èèwọ̀ àwọn tó ń gbà àwọn ọmọ tó rìn hò ládùúgbò yín kan pé tó àwọn yẹn láhùn òrìyà àwọn yẹn wọ́n ní freedom ṣùgbọ́n tó fẹ́ múra tó fẹ́ ṣẹ̀sìn òun ni olómìnira yìí kọ́ lọ́nba àdìkẹ́lá kó ṣàánú wa èyí táwọn ń pè lómìnira nínú Islam bí Islam ti tu náà lóńdè gbogbo àwọn ẹ̀tọ́ tọ́lọ́nba àdìkẹ́lá fáwọn obìnrin yìí ó fi gbèǹdéke sí i ó fi àwọn májẹ̀mú sí i láwọn àwọn májẹ̀mú ní pé al-asufin nisa asukun ní ti buyuti ìpìlẹ̀ òfin nípa àwọn obìnrin ní pé kí wọ́n gbélé àwọn ọkọ wọn pẹ̀lú ọ̀rọ̀ tọ́lọ́mba àjẹsọ yìí pé wàkọ́rọ́nà fi buyutikun wàlà tabarujina tabarujal jahiliyatil ula ẹ máa gbé àwọn ilé ọkọ yín o wàlà tabaruja jahiliya wàlà ẹ má jáde ìjáde táwọn obìnrin jahiliya máa ń jáde tí wọ́n ní múra bó ti yẹ kí wọ́n múra tí ó mọ ìrìnkúrìn tí ó mọ ṣìṣekúṣe ilé ọkọ yìí ni ìpìlẹ̀ ibi tẹ́ ẹ mọ̀ gbé àwọn afọwọ́n ṣàlàyé fún wa pé tó eléyìí òun nìpìlẹ̀ tóbìnrin ó bá bọ́ọ̀ta póun fẹ́ ṣiṣẹ́ àbóun fẹ́ ṣe nǹkan kan yóò bì kíta pé tó nǹkan kan ló tì í jáde yàrá ibn Kathir Sheikh Abdurrahman As-Sa'di Ibn Jarir At-Tabari ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tó ṣe tafsir lórí ọ̀rọ̀ yìí wọ́n ní pé ọlọ́run bá àlìkà yìí pé èèwọ̀ ni kóbìnrin jáde fóònù lé ìlàlẹ̀ hájá ọ̀bọ̀rọ̀rọ̀ tó kábàá So ka wọn ni pé ka fi ọmọbìnrin mọ́nu lépa ní ọmọbìnrin jáde ní kó tó ìdí kan fi fẹ́ jáde so àwọn afáàsì máa ń sòpinya láàrin tá à pè ní làlúrí àti tá pè ní jáde yóò fọwọ́ ba ẹ̀mí ẹ̀ àbí yóò ba nǹkan kan so eléyìí yóò tóbi kí sọ ẹ jáde wà gbé rọ ẹ wà kọ́ nínú àfihàn ti kiri rọ ní ti sẹ́rí asàmù sọ̀kọ́ nìyẹn tí náà bá ń jọ èèyàn bọ̀ tà ni so kì wá ṣe yẹn nìkan tó bá jẹ́ pé ìdí kan wà tó ṣe pàtàkì if there is a need ìmọ̀ tó fẹ́ pé nídìí yóò bá ní o tí ìdí bá wà fóbìnrin láti jáde kò sí n tó kọ̀ fún obìnrin láti jáde lódì ìwọ̀n ọgbà tó bá ti jáde bí sẹ́rí Islam ṣe là kalẹ̀ àwọn afáṣe tọ́ka sí suratul Qasas nígbà tí Musa ó wá débẹ̀ ó ráwọn kan tí wọ́n mú wọ́n wà ń di kànga kan gẹ́gẹ́ bọ́lá ọba àdìgẹ́sọ gẹ́gẹ́ bọ́lá ọba àdìgẹ́sọ ń sọ́ọ́tù kọ́sọ́ walamma warada ma almadiyana wajada alayhi ummatan minan nas yasquna wa wajada min dunihuma mar'atayn tazudan qala ma khatbukuma قالتا لا نسقي حتى يزرع الرعاء وابونا شيخ كبير ورا wọn tí wọ́n da ẹran wọn níbi kànga yìí wọ́n ní maul madian àwọn lárúbáwá wọ́n máa sọ ibi tí omi bá wà àwọn tí wọ́n lomi yìí ibẹ̀ ni wọ́n fi pe àwọn ará àwọn ará àwọn tí wọ́n ń gbé bẹ̀ sọlá fi mọ̀ pé maul madian àwọn omi tó wà ní ilẹ̀ madian bẹ́ẹ̀ ló bọ̀dọ̀ à kànga bọ̀dọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ musa alayhi salam ó wá rí àwọn obìnrin méjì táwọn dúró sọ́tọ̀ àwọn fáwọn ìgbẹ́ ìyẹn sọ fún wa yìí pé ìpìlẹ̀ ní pé obìnrin ò gbọdọ̀ rú mọ́ ọkùnrin gbogbo ohun tí ó bá ti mú kí obìnrin kó rú mọ́kùnrin ṣẹ̀rẹ́ islam fagilé àwọn ọmọbìnrin méjì nísìnyí ọwọ́ dúró sọ́tọ̀ musa wá lọ bá wọn ó ní má kọ̀tù bùkù má kí ló dé tẹ̀yìn wà mí báyìí ọwọ́ ń sọ fún musa pé tó àwọn ò lè súnmọ́ wọn káwa náà ká bu omi fáwọn ẹran wa àgbà tí wọ́n bá tó ṣetán tí wọ́n kú òun bẹ́ẹ̀ àwa náà ń da ẹran ni wọ́n ní pé bàbá wa ò ṣe é fún kẹbìrì pé arúgbó ni bàbá wa àwọn afọ́n sọ fún wa pé ìyẹn ń tọ́ka sí pé tí bàbá wọn bá jẹ́ ni tó ní kápá tó lágbára ni àwọn ọmọ yóò ní síńta inú lé ni wọ́n wà so torí pé bàbá wọn jágbàlagbà ni wọn fi láǹfààní kí wọ́n wà nílé kí bàbá máa ṣiṣẹ́ sí wọn bí sẹ́dá sam ṣe tò ó ní pé ìpìlẹ̀ ní kóbìnrin wà nílé kọkùnrin wà ń ta ọkùnrin ló yẹ kó ṣiṣẹ́ sí obìnrin wọ́n bá wọn yàn twist ẹ̀ èyí tó yẹ kó wà lókè wọn gbé sísàlẹ̀ tó fi jẹ́ pé obìnrin àwọn ògbéràn o àjọ máa ni tí ọba sọ́nà nílọ láàárọ̀ èmi náà gbọ́dọ̀ já lọ síbi kan kọ́lọ́ọ̀bà kẹsànù wa ìtọ́lọ́wọ́ bá àdékè lápè lápọ̀nlé fọ́ọ̀mù obìnrin àwọn èèyàn tó sí kéni ìyẹpẹrẹ kọ́lọ́ọ̀bà kẹsànù wa so wọ́n ní pé àwọn obìnrin méjì ìbọn ìdó sọ́tọ̀ musa wa bá wọn pọn omi ó pọnmi fún wọn ó lọ ìkànnù wọn wá wọ́n ní pé lẹ́yìn ìgbà tí ó bá bá wọn sọ̀rọ̀ pé ah ìrẹ bàbá mi ya abasi ìsọjírò iná fáyọrọ mẹni ìsọjọrọ tẹ kọwé yìí àmì pé bàbá mi ẹ jẹ́ àgbà ọmọkùnrin ká gbà fiṣẹ́ ẹni tó fi ń dáa jù tá a gbà fiṣẹ́ alkọ̀wé ẹni tó ní kápá láti lè ṣiṣẹ́ yẹn alamin ẹni tó lámàánà mélòó ni wọ́n bára wọn lò tọ́mọbìnrin ṣì mọ̀ ẹ́ pé tó Musa ní àmàánà ìbálò Musa bá wọn lò tó ràn wọ́n lọ́wọ́ wọ́n sì di pé wọ́n gba musa ṣiṣẹ́ àwọn afáàní pé táàbà gbà wọ́n ṣiṣẹ́ ntáwò lélẹ̀ sẹ́ni yìí qualify alukuwa tó lè ṣe ṣẹṣẹ fẹ́ gbà fún wal amana ẹ̀sìn ni ó tọ́ wa níka eléyìí àwọn afáàtọ́ wọn sọ fún wa pé lẹ́yìn ìgbà tí wọ́n gba musa ṣiṣẹ́ tán àwọn obìnrin yìí wọn bọ́ọ̀ta kí wọ́n máa sá káàkiri ṣùgbọ́n táwọn gbọ́ nísìnyí ni pé káwọn ẹni pé tó women are free to do whatever they like ntó bá wọn ni kí wọ́n ṣe ntó bá wọn ni kí wọ́n wọ̀ fàyẹ̀sírùnà fàrí sẹ́tàn lè kì lábì mí nàlbáṣà kó wípé tó ẹni tó bá wù wọ́n yóò fi wọ́n ṣe tó bá wù wọ́n tó kò ní jọ wá lójú in ti ṣe ìtọ́n tó ti lérí pé òun ṣe náà ni gbogbo ń tọ́lọ̀ ọba àlékè ọlá bá pè ní dáadáa òun sọ di aburú mọ́ra lọ́wọ́ kọ́lọ̀ ọba àlékè ọlá kó ṣàánú wa. àpọ́nlé obìnrin nínú ṣẹ̀rẹ́ Islam ló wà kọ́mọ obìnrin kó múra bí ṣẹ̀rẹ́ Islam ti là kalẹ̀ kódà kọ́mọ obìnrin múra yìí ṣẹ̀rẹ́ Islam jẹ́ àmọ́ ní pé dáníkà adẹ̀nà ayé rọ́pùnà wàlá yorùbá kọ́mọbìnrin kó múra ní múra ọmọbìnrin mùsùlùmí kó wọ hijab tó bá lè fi nìkọ́ọ̀bù sí kó fi lé eléyìí ló fi ló kéré jù níta sí pé tó ọmọbìnrin mùsùlùmí ò ní eléyìí wọlá yuzain àwọn èèyàn sì ní fọwọ́ oṣù tá a pọ̀ níbi kan wọn ẹni tó bá wà níbi táwọn ti ń ra aṣọ pápá ìjọba àwọn ọmọ ibo kódà kó má raṣọ kó máa kọjá lọ àwọn tí wọ́n máa ń wọ tí wọ́n máa ń rìn hóhù àwọn èèyàn wọ́n fọwọ́ gbá wọn lára wọn fọwọ́ gbá wọn ibi tó bá wù wọ́n ni tẹ́ni tó borí bá kọjá ẹ pé àti gbọ́wọ́ gan yóò nira fún wọn kódà wọn lára ń tọ́lọ̀ ọba àdìkẹ́ láǹsọ ni pé dáníkà àdènà àyìn rọ́pùnà wàlà yorùbẹ́yìn kọ́lọ̀ ọba àdìkẹ́ ọlá kó ṣàánú wa ọlá àtúbí lágbára. If the time would be sufficient, I, I would have loved to summarize what I discussed briefly in English. I talked about the fact that um, nowadays people talk about freedom, and um, a lot of this talk about freedom focuses on Muslim women. And then the, the, the, the, aim is to say that everybody is free to do whatever he likes, whatever um, one likes you, you can do. You are free to walk naked, you are free to do whatever you like. And then the Muslim woman is intended to leave her, to leave her home and then display a natural and artificial beauty just like any other woman. And then it, it becomes very strange when you find out that some of these people who are making these calls are not just Westerners, There are people who share the same culture and the same tradition, no, but who even share the same religion with us, who will tell you that, okay, let the Muslim woman also go out free, naked. So, and one of these um, Muslim countries, I think some days ago, decided that they were going to ban the niqab. It won't be strange. The same thing is that well, they are saying that you cannot wear the niqab, you don't have that freedom. But at the same time, in the beaches of this country, women are allowed to go naked. I mean, you have the freedom to go naked But the, free, but the freedom to dress the way Allah Subhanahu wa Taala has said you should dress, this is not given to you. May Allah Subhanahu wa Taala assist us. There is no religion that guarantees the right for women than Islam. So I told about the fact that in pre Islamic Arabia, before the advent of Islam, women don't even have the right to life. I mean, when you give birth to a female child, it is seen as a sign of humiliation. So the father has two choices, either to bury the girl child alive or to keep the girl child as a sign of humiliation till eternity. So they did a lot of this burying alive until Islam came and abrogated that. Females were not, even when they were mature, they were not deemed as um, human beings. They were deemed as property. So it Islam that came and said, no, you cannot inherit women the way you inherit property. In fact, children used to marry the wives of their fathers before the advent of Islam. Until Islam came and stopped all this. So no religion guarantees that freedom for women, and not only women alone, for everybody than what Islam has laid down. But what we have now is a reversal of, of roles. What is ethical, what is moral has been reversed now. It has now been decided by those who are Westerners. So now, to objectify women, women as a sex, to make a woman is an, a, a, an object for sexual pleasure is what is reigning. And unfortunately, we have people who are hiding this call not only in Arab land but in Muslim land. We ask Allah subhanahu wa ta'ala to protect us from all these trials and tribulation. Inna wali dhalika wal qadr ali. Allahumma la tadala lana dhanba illa ghafart wa la hamma illa farajt wa la dina illa qadit wa la hajata min hawaij dunya wal akhirah illa qadita ya rahman rahimin. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم انصر الإسلام والمسلمين وذل الكفر والكافرين. وظل الشرك والمشركين وظل البدع والمبتدعين إنك ولي ذلك والقدر عليه كم إلى الصلاة يرحمكم الله